إن الحمد لله نحمده ونستعينه ونستكبره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو لمؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله السلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí ní gbogbo ìgbà. òní ni yaumul ahad ọjọ́ karùn-ún oṣù karùn-ún fourteen thirty seven hijra yaumul ahad five five fourteen thirty seven hijra ibi tí a bá ọ̀rọ̀ dé òun ni àìnímọ̀ àìnímọ̀ nípa abẹ̀sìnjẹ́ abala abi tí ọ̀rọ̀ kàn a ti sọ ti abala àìnímọ̀ aláwíjàre ní báyìí ojú ewé ninety seven àìnímọ̀ aláròjẹ̀bi ìyẹn ni pé àìnímọ̀ aláròjẹ̀bi ni èyíkéyìí àìnímọ̀ tí ó máa já sí ìyà fún olówó rẹ̀. nínú ẹ̀sìn Islam oríṣìí àìnímọ̀ aláròjẹ̀bi méjì tí ó máa la ìbáwí lọ tàbí ìyà àwọn nìwọ̀nyí. ohun tá à ń sọ ni pé tí ènìyàn bá wá sílé ayé tó wá kó sínú àwọn àṣìṣe kan títí ó fi wá di ọjọ́ ikú rẹ̀ nígbà tí Allah subhanahu wa ta'ala bá ń bi léèrè pé èé ti ṣe tó fi ṣe àwọn aburú wọ̀nyí kí ẹrú wá sọ pé mi ò mọ̀ ni irú mi ò mọ̀ eléyìí tí ò ní la ìyà lọ la sọ ní ìjẹjọ mi ò mọ̀ èyí tó máa já sí yà fún ẹrú la fẹ́ sọ yìí òun gangan sì ní ọ̀ràn òun ní ọ̀ràn àwa ní oríṣìí méjì ló wà àìnímọ̀ tí ó la ìbáwí àti ìyà lọ alákọ̀ọ́kọ́ àìnímọ̀ aláfọwọ́fà tó jẹ́ ìdàkejì sí àìnímọ̀ aláìfọwọ́fà àìnímọ̀ aláfọwọ́fà ẹ̀dá ni kí ẹ̀dá kó sínú ìwẹ̀ ẹ̀ṣẹ̀ nípasẹ̀ bí ó ṣe jìnnà sí wíwá ìmọ̀ òdodo nípa ẹ̀sìn rẹ̀ àti nípasẹ̀ lílòdì sí àmúlò ìmọ̀ òdodo nípa ẹ̀sìn rẹ̀. ọ níbi tó lè jókòó sí tó ń rìn káàkiri. àìnímọ̀ aláfọwọ́fà òun ni eléyìí tí òun ni àwọn ẹ̀ṣẹ̀ kan àwọn ọ̀ràn kan tí ẹ̀dá kó sínú rẹ̀ nítorí ọ̀kan nù nǹkan méjì tàbí nípasẹ̀ ọ̀kan nínú nǹkan méjì ìkíní ẹ̀dàgbélé ayé ó pèrè mùsùlùmí àmọ́ kò láàfáà tí èkú láyé kò ní àfáà ọkàn jẹ́ mùsùlùmí ni àwọn ni a máa ń pè ní nominal muslims tẹ́ńbà bí léèrè pé kí lẹ́sìn rẹ yóò ní islam ni. Islam ọparí náà nù ó dùn sọ pé mùsùlùmí ni mí àmọ́ ó ṣòro láti jẹ́ mùsùlùmí yanjú àwọn ni wọ́n wá pọ̀ nígboro àwọn ni wọ́n pọ̀ nígboro kódà irú wọn a máa lọ mọ́kà nítorí pé ọ̀rọ̀ mọ́kà kì í sọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ owó ni ohun tí ò tí jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọ́ lọ ni pé ọlọ́run ò tí bò wá láṣìírí ẹni tó bá ní owó mọ́kà lọ́wọ́ ló máa lọ mọ́kà wọn ò sọ pé wọ́n gbé mọ́kà kalẹ̀ fún àwọn àfa àwọn tí wọ́n wá jẹ́ aláìnímọ̀ tí wọ́n ń ṣe ìsìláàmù yìí àwọn ni wọ́n pọ̀ ju àwọn náà sì ní sọnù irú wọn lẹ́ẹ̀ma gbọ́ tí wọ́n mọ̀ ní aláàjì ni ó tún lọ ṣe ọdún orò aláàjì ni ó tún lọ ṣe ọdún ògún aláàjà ni ó tún wà nú ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ oṣó ẹgbẹ́ mèrè aláàjì ni aláàjà ni ilé babaláwo ló ná ilé àfọ̀njálàbí ló ná ẹnìkan yìí ná ilé àfọ̀njálàbí kò mọ̀ kankan nípa ẹ̀sìn torí pé àfọ̀njálàbí àti babaláwo àti wòlíì wòósàn wòlíì wọ́rọ̀ àrò mẹ́ta tí kì í dọ ọbẹ̀ nù ni wọ́n àwọn ni wọ́n ń ṣe ọbẹ̀ bọ̀ àwọn ni wọ́n ń ṣe ọbẹ̀ ìbọ̀rìṣà àwọn láwo so tíyẹn bá wá sọ pé òun ní àfáà táwa níta làáfáà rẹ ó ní à bàbá tó mọ ìsáàbù burúkú ni bàbá tó mọ yanrìn tẹ̀ ni à ó tí ì láàfáà ó tí ì láàfáà bí wọ́n bá bọ́ sínú sọ pátì bí àpẹẹrẹ. tẹ́ ní gbogbo ẹ̀yin mùsùlùmí sọ pàtì ẹ̀ náwó tẹ́ náwó òkè náìtì àmọ́ ni ò ní tí ń ẹ̀sìn náìtì and above percent ni ò ní tí ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ yọ̀ọ́ wàá máa ṣe ìsìláàmù. gẹ́gẹ́ bó bá ṣe fẹ́ irú wọn ni ẹ máa sọ pé bó bá ṣe wù ni là á ṣèmọ̀lé ẹni ló mú kí Gbàdáfi ìtàn ẹlẹ́dẹ̀gẹsàárì ṣé ẹ rí pé nǹkan burúkú ni ṣé ẹnìkan wà lè jẹ́ mùsùlùmí kọ́ máa gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣé kò ti ní gbọ́ pé ẹlẹ́dẹ̀ haramu ni àmọ́ ńgbà tí gbàdà tí ó jókòó síwájú àáfàá kankan tí ó máa ṣàlàyé ẹ̀kọ́ ẹ̀sìn fún tí ó sì láàfáà bi léèrè béèrè nípa àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ kò sí ní tó ní kí gbàdà kó má fi tan ẹlẹ́dẹ̀ jẹ sàárì ẹ wo bí Yorùbá ṣe sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kì síbẹ̀ wọ́n ní bọ́n bá ṣe wù ni làá ṣe ìmọ̀lé ẹni ṣé àwa la ní ìsìláàmù ni àbí ọlọ́run ló ní ṣé bí nǹkan tèèyàn nìyẹn máa ń ṣe bọ́ bá ṣe wù nǹkan tọlọ́run ó ṣe bọ́lọ́run ṣe fẹ́ kó o ṣe ni ìyẹn ni ìgbọ́n tó wá dárúkọ orúkọ tí wọ́n máa ń sọ mùsùlùmí ni wọ́n tó wá fi kún un wọn ò ní ló mú kí jẹ̀míìsì fi ìtàn ẹlẹ́dẹ̀ jẹ sàárì àbá ní kò wulẹ̀ sí ntọ́kan jẹ̀míìsì tàbí jọ̀ọ́nú tàbí joshua nípa sàárì rọmọdọ́nù àbí àmọ́ wọn á ní gbàdà kò sẹ́ni tẹ́ máa pè ń gbàdà nílẹ̀ yorùbá bí kò ṣe ẹlẹ́sìn islam so gbàdà wa jìnnà sí ilé ẹ̀kọ́ ẹ̀sìn tó bẹ́ẹ̀ tó fi já sí pé. ó ń fi tan ẹlẹ́dẹ̀ jẹ ohun tó bá fi lè mú un láti fi tan ẹlẹ́dẹ̀ jẹ sàárì káàwẹ̀ tó dé ńkọ́ kí ni ń jẹ òkú ń bete òkú ń bete ló ń jẹ ló fi ń já sí pé tó o bá mọ̀ pé ọ̀rọ̀ ẹ tọ́ sọ́pẹ́ ọ̀rọ̀ yìí ó yẹ kó o mọ̀ pé ọ̀rọ̀ ẹ tọ́ sọ́pẹ́ tó o sì nínú irú àwọn aládàáwò bẹ́ẹ̀ aládàáwò ni wọ́n o aládàáwò pọ́nbélé ni wọ́n ọjọ́ tí wọ́n sì gbèsè àdáwò wọn ọdọjọ́ ọkú wọn so ntọ́ fi lè rọ ẹ̀mí rẹ pé ẹ̀sìn yìí ẹ̀sìn ọlọ́run ni ó yẹ kí n mọ bọ́lọ́ ń ṣe fẹ́ kí n ṣe é wọ́n sì sọ pé wọ́n ń kọ́ ẹ̀kọ́ yẹn ní àwọn àyè kan. ìwọ náà sì wà nínú àwọn tí ń lọ sí àyè kan nínú àwọn àyè náà ọmọ kú oríire o aláì kú oríire ìjókòó rẹ nírú àyè bẹ́ẹ̀ kì ṣèranù bó ṣe là ni bí wọn náà ṣe ní di gbàdà tó ń fi tan ẹlẹ́dẹ̀ jẹ sàárì ni. ojúpọ̀nà míì ipasẹ̀ míì tí ọmọnìyàn yóò gbà kó sínú ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀ ò sì ní í jẹ́ àwáwí fún un lọ́jọ́ àlìkìyàmà òun náà ni ẹni tó ní mọ̀tá ọmọ ọkẹ́kọ̀ọ́ tán wọ́n wá sírú ìjókòó yìí wọn kọ ni ti ń jẹ́ síríkù wọ́n kọ́ ni ti ń jẹ́ kúfúrú òun tí ń jẹ́ nifak òun ń islam òun ti ń jẹ́ sunna ọmọ gbogbo ẹ̀. àmọ́ bí tá a rí mọ náà ni pé kọ́kàn wà kẹ́kọ̀ọ́ kì í ṣe pé kásìkò kó lu ẹ̀kọ́ yẹn ó tó kó lò. jẹgbọn tí mo wúyé ibi tá a rí mọ òun ni pé yọ wà kọ́dà yóò ṣáájú olùkọ́ dé ibùjókòó yóò tún kẹ́yìn olùkọ́ lọ. ṣùgbọ́n ó ń gbọ́ ni kò lò kankan orí ẹ̀ láfi máa gbọ́ àwọn irúurú bẹ́ẹ̀ ń gbá mi pé àfa kan ni máa wá sí hálíkọ̀ yín àmọ́ kì í kírun ẹlẹ́hà kan ẹnìkan sì fi ẹjọ́ ẹlẹ́hà rẹ̀ sùn mí níjẹ̀jọ́. olohun baa bá a jà ó ní kódà òun ti pe àwọn òbí mo ní kí ló fàjà ó lóun suspect òun kẹ́fín òun kì í kírun ẹlẹ́yà for that matter wọ́n ní kì í kírun ó lóun tó wá ní ó máa wá kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ó ló yarí mọ́ ń abẹ́rẹ́ rí báwọn ó ní ọjọ́ tó bá wù ní ọ wà ìwọ̀nba ọjọ́ tó wù tó sì fi wà náà kì í ṣe pọ́ wá kọ́n tí ó lò ọ̀nàjú wá ni òun náà nàjú wá ni àṣé àdánwò ni kí èèyàn ní ẹyinjú ká má rí i pé ẹyinjú ní ẹ̀rọ kankan kó sì má ríran àsádàwò ni gẹ́gẹ́ bó ti jásí pé ó jàdàwò fún ẹni tá a wo ẹyin jú rẹ̀ tá a rí pé eléyìí èsojú gidi mọ́ o tó ti fọ́ ìyàtọ̀ wo ní bẹ láàrin afọ́jú àtẹni tó jù rí ọ̀fọ́ tí ò ríran kò sí yàtọ̀ láàrin méjèèjì ipò kan náà ni wọ́n jọ wà nítorí pé afọ́jú kò lè dárìn eléyìí tó lójú tí ò ríran solidari ah. afọ́jú yóò fọ́ àwo èyí tí ò èyí tí ó lójú tí ò fi ríran sọ́ọ̀ náà ní fáwo ìdí nìyẹn tó fi já sí pé yálà ọmọnìyàn kọ̀ láti kọ́ nípa ẹ̀sìn rẹ̀ tàbí ọkọ́ nípa ẹ̀sìn rẹ̀ tó múlò ìdájọ́ àwọn méjèèjì sàwá àbí sàwá dọ́gbandọ́gba ni dọ́gbandọ́gba ni kò sí yàtọ̀ irú ẹ̀ṣẹ̀ tí irú ẹ̀dá bẹ́ẹ̀ bá wá ṣẹ̀ nípasẹ̀ àìlẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ìsìláàmù kò sì yéé péré mùsùlùmí àti ẹni tó nímọ̀ nípa ìsìláàmù àmọ́ tí ò lo ìmọ̀ kò ló níbi ọ̀ranyàn kò ló níbi súnà àwọn méjèèjì tọba dọdọ àlèkìyàmà mi ò mọ̀ kì í ṣe àwáwí fún wọn wọn jẹ ìyà ní ọjọ́ àlìkìyàmà tí wọ́n bá fi lè kú sórí ìṣesí náà nítorí náà a ò ní í kùlá láti gbé ẹnikẹ́ni tí ó sọra rẹ̀ di ọ̀tá ìmọ̀ ẹ̀sìn tàbí onífẹ̀ẹ́nú nípa ẹ̀sìn sí ipò oníbídíà aláìgbàgbọ́ tàbí ọ̀ṣẹbọ ẹni tí ò kọ́mọ̀ nípa ẹ̀sìn tàbí tí ò mú lò wọn ò lọ́kọ̀ míì àápè wọn ló ń bí díà àwọn lápè ló ń bí díà láfi lè pé ó ń jálàbí ló ń bí díà àfa tó ló ń mọ kéwú tán tọ́wá ga sí pé èrùpẹ̀ ní wọ́n ọ̀wọ́n èrùpẹ̀ ó ń ṣiṣẹ́ babaláwo àápè ló ń bí díà àápè kèfèrí àápè lọ́sẹ̀ bọ́ gbogbo kọ́ bú wẹ́kú ara ẹ̀ ló yìí. nítorí pé irú ẹni bẹ́ẹ̀ kò ní yé máa ṣe ohun tí ẹ̀sìn pè ní bídíà kúfúrú àti ṣíríkù ẹni tí ò ní mọ̀ kò sí nǹkan kankan tí ó ṣe tayọ bídíà kúfúrú ṣíríkù ohun tí ọmọ bá yí nù ẹni tó nímọ̀ tí ò lò kò sí ní tóun náà ó ṣe tayọ bídíà tẹ́ bá ti ń ṣe bídíà kan òun lẹ́ẹ̀bà ń bẹ̀ tẹ́ máa ń ṣe kúfúrú kan òun lẹ́ẹ̀bà ń bẹ̀ tẹ́ máa ń ṣe ṣíríkù kan òun lẹ́bàá ń bẹ̀ bẹ́ẹ̀ ń ṣe nìfàkù òun lẹ́bàá ń bẹ̀ gbogbo ohun tí ń gé aburú ìbẹ̀lẹ̀ ti máa bá a. bákan náà onítọ̀hún kò sì ní gbàfà fún ìmọ̀ òdodo apayànjẹ nígbàkigbà tí ọba dé etí ìgbọ́ rẹ̀ lára àròyìn tí ń bẹ lára ẹni tí ò ní mọ̀ ẹ̀sìn kọ́ àti ẹni tó kọ́ ọ tán tí kò mú un lò òun ni pé wọn ì gbọ́ àlàyé wọn ò ní gbọ́ o ohun tó máa yọrí gbogbo ohun tó ọba bá sọ sí kó o lè fi lọ́rùn lẹ̀ yọ sọ pé bọ́ ṣe wú kó wá ní mọ́símọ́lé rẹ̀.